Who are you? Oh yeah, wá tẹ́tí ẹ̀ kò gbọ́ torí wọ́n ní etí inú báyìí ó ń lejò ní. Wọ́n kìlọ̀ fẹ́ kò tẹ ilé kó má fọlọ́gbòjò yìí. Ó kọ̀ ó kọ̀ etí ikún. You bá ń pèèyàn ní fọlọ́run ṣan, tí ó yẹ kó tún máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ kó tún And I told you, mo sọ fún know you can hear me clearly I implore you to surrender yourself to avoid bloodshed. á dáa kó tètè pé gbogbo àwọn dìgbòlugi tó kó síwájú ilé mi kí gbogbo yín kẹ́ ẹ tètè pòórá bíi sọ àìjẹ́ bẹ́ẹ̀. Ah, ah, ah,